ẹ̀yin èèyàn lé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ gbọ́ voice note yìí èrò ayé á báyìí. ẹ mú kó tún jẹ́ kí n pè é ṣá ṣe rọrọ ìyá tẹ́ ń sọ lórí ètò tẹ́ ń ṣe mò ń gbọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ dùn mí à ń ṣe ìṣà ẹ jẹ́ tá a máa parọ́ fún ọmọ èkó lèmi ọmọ èkó gangan lèmi kò ń ṣe pé àtọ̀hún rìn wá hmm. ọmọ èkó ni mí. Mm ṣé gbogbo nǹkan tí Naira Marley fáwọn yẹn tí wọn mọ̀ tí wọ́n kàn tó gbọ́mọ ti ya wèrè ọmọ ti ṣe báyìí àwọn drug wọ́n seize tí àwọn NDLA wọ́n seize lọ́wọ́ àwọn èèyàn àwọn cocaine àwọn oògùn drug ńláńlá tó ń seize yẹn Naira Marley náà ń kó àwọn oògùn yẹn fún pé kó máa ta so Naira Marley dẹ̀ mí òun wá lo àwọn kíní yẹn fún àwọn tó ń ṣiṣẹ́ fún because number one ṣé láwọn boys tó ń ṣiṣẹ́ fún yẹn àwọn ọmọ kéékèèké ni hmm. ọpọlọ wọn ò tí ì gbèrú nǹkan tó ń fún wọn mu yẹn tó ń fún wọn fà yẹn kókè ni a ní irú wọn bí ní Togo ń bí tẹ bá lọ bọ́dà ẹ wọn gbogbo wọn ti wèrè kalẹ̀ ah! orí wọn ò gbé mọ́ because hmm. drug tó ń fà yẹn tí wọn bá ti rí fà á di problem sí wọn lára because wọn ò wá use mọ́. Hmm so tí gbogbo wọn ṣe ń kígbe Naira Marley Naira Marley nìyẹn ó lè tó máa ń fi sára abẹ́rẹ́ tó máa ń yìn jẹ́ ti sára èèyàn ó lè tó máa ń fà ó lè tó máa ń fi sẹ́nu ó lè tó máa ń fi símú tó àwọn drug yẹn wà lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn hmm. ọmọ yorùbá mi jẹ́ lọ́rọ̀ àti àwọn ohun ká mi lára ni mo fi sọ̀rọ̀ yìí hmm. because mi ò fẹ́ sọ tẹ́lẹ̀ gbogbo program tẹ́ máa ń ṣe mo máa ń wò èyí lè ta mi lára gan yàá bí èmi náà. Hmm ẹjọ́ ìsọ̀rọ̀ yìí síta káwọn èèyàn mọ tó ń ṣẹlẹ̀ kò ń ṣe pé bóyá Naira Marley òun gan fúnra oògùn tó ń fáwọn boys yẹn drug ló ń fún wọn drug yẹn dẹ̀ ju ọpọlọ wọn lọ nǹkan tó ń fi àwọn boys wèrè nìyẹn tó ń dà wọn lọ́pọlọ orú nìyẹn kò ń ṣe pé bóyá kọ̀ọ̀kan wà tó ń ṣe fún wọn drug yẹn ló ń fáwọn boys yẹn àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà náà dẹ̀ ń lo àwọn pépè yẹn fúnṣẹ́ yẹn tó ẹyẹ máa wò ó náà ọmọ ojú tọ́pa yẹn ó ti competition sí police kí náà ṣé wọ́n ṣe kọ́kọ́ ìkọ́sára wọn ni oh. ọlọ́gbọ́n tó bá ń ṣe pé kí ní bá a lẹ́nu ó yẹ ká protest lórí àwọn ọlọ́pàá nàìjíríà ó yẹ ká protest àtàwọn ndl kó jáde wáyé tó ṣe máa ṣe pé Naira Marley ní àbáṣẹ́dọ̀ ndl ẹ̀yin tó kò sí ẹ̀yin bẹ́ẹ̀ pé kọ́ wà bẹ́ẹ̀ hmm. tó ń ṣe fún wọn tó ń ṣe fi jọ àbáṣẹ́dọ̀ ndl drug yẹn ló ń gbé jáde ló ń tà. Hmm. Hmm. so ṣe rí nǹkan tí Naira Marley ń fáwọn boys yẹn cocaine ló ń fún wọn. Hmm. àwọn boys yẹn dẹ̀bí tẹ́ bá rí wọn àwọn ọmọ kéékèèké ní ọpọlọ wọn ò tí ì lè gbèrú nǹkan yẹn. olúwa o. so wọ́n máa ń tẹ̀ sára abẹ́rẹ́ wọ́n máa ń fà sí mú wọ́n máa ń mú bí wọ́n máa ń la lẹ́nu. àkùsọ̀nà tí wọ́n ń gbà lo àwọn drug yẹn Ah. so nǹkan tó ń fáwọn boys yẹn ni ọpọlọ wọn ò tí ì gbèrú nǹkan tó ń fún wọn yẹn hmm. nǹkan tó ń yà wọn wèrè nìyẹn hmm. nǹkan tó máa ń pa àwọn pípọ̀ yẹn junkie náà máa ń pè wọ́n they are called junkies because cocaine yẹn tó wọ́n bá ti ń fà ó máa ń dọpọlọ wọn rú ni tí wọ́n bá ti rí ìfà mọ́ hmm. so àwọn boys ti ní Naira Marley fún kínní àwọn ọmọ kéékèèké ni tí wọ́n mọ anything ọpọlọ wọn ò tí ì lè gbèrú nǹkan yẹn so tó bá ti fún wọn kínní yẹn tó dà wọn lọpọlọ rú nìyẹn ń ṣe pé bọ́lú ní ẹni tí ó yẹ kó wá bọ̀bọ̀ náírà má yẹ kó gbé jáde kó má sọ tẹnu ẹ̀ wọ́n bá máa pa kán hàngẹ̀ dẹ̀ irú àwọn yẹn kò yẹ kó wà ní society ó ti da ọpọlọ àwọn many boys ní nàìjíríà ó ti da ọpọlọ wọn bàjẹ́ fífún hmm. ìsamiláàrin yẹn ó yẹ kó wá àwọn méjèèjì yẹn hmm. àwọn náà pa Mohbad kò sí anybody tó pa drug yẹn náà tẹ̀ ìtara Mohbad yẹn náà ọ̀rọ̀ yìí ń dùn mí gan-an drug ni wọ́n tẹ̀ sára ẹ̀ lábẹ́rẹ́ yẹn. hello sir mo ń try kí n pe nọ́mbà yín nọ́mbà yín ò lọ hmm. nọ́mbà yín ò lọ ṣé rí àwọn boys Naira Marley yẹn ó yẹ kó wá wọn jáde níbo ìtàn bá wà hmm. because wọ́n ṣe declare àwọn wanted yẹn ló dáa gbogbo ètò tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà là ń wò inú hmm. òkun àwọn boys yẹn kàn pa àwọn ọmọ kéékèèké yẹn wọ́n pọ̀ làwọn wọ́n pọ̀ làwọn jẹ́ àwọn ọmọ yẹn tó yẹ pé ọ̀la ìmí inú wọn kò sẹ́ni tó mọ nǹkan tó máa tà ni wọ́n lọ fún wọn mú kú mumu hmm. ìmí wa ń di wèrè kalẹ̀ hmm. ìmí wa ń ya etí dìndìnrín kalẹ̀ etí ò mọ nǹkan tó ń ṣe mọ́ ah. kò dáná àwọn ọlọ́pàá dẹ̀ ń gbó àwọn ọlọ́pàá Nàìjíríà dẹ̀ ń gbó wọn ò rí nǹkan ṣe sí òbọ̀ irú bọ̀bọ̀ tó pa yẹn tó wá competition gbogbo ìgbà tó fún wa competition yẹn ló yẹ kó tó máa wá nǹkan ṣí sọ̀rọ̀ ọmọ yẹn bẹ́ẹ̀ni ọmọ Yorùbá má kú bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ jẹ́ kó pọmọ lọ́mọ lásán dànù Ẹ̀yin ará níbo ni ayé ń lọ ná? Níbo ni ayé ń lọ? Ah! Justice for Mohbad. Justice for Imole.